الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوه يرحمكم الله عباد الله في هذا الزمان انتشر الاتصال بالمرأة وأتى بالأطفال انتشارا كبيرا ومما لا ريب فيه أن ابن آدم خلق ضعيفا قليل الصبر عن الشهوات من مطعم ومشرب وغير ذلك وذلك لما قدر عليه امتحانا وتكليفا من حب الشهوات حب النساء والمال والبنين وأمر الله سبحانه وتعالى من آدم بأن يشبع شهواته كلها من الحلال الطيب وهبها له من الحلال ما يعينوه على قضاء وفره قال سبحانه وتعالى قل من حرم من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق فقال صلى الله عليه وسلم يا معاشر شباب من استطاع منكم الباء فليتزوج ومن لم يستطع فعليه بالصوم الحديث عباد الله وقوة المعتبر سبق امرأة مكابرة فهو محارب لله وممن يسعى في الحرب فسادا هو مشمول بقوله سبحانه وتعالى إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الحرب فسادا أن يقتلوا أو يقطع أيديهم وأرجلهم من خلافه يقع من الخلق ذلك لهم خزي الدنيا ولهم في الآخرة عذاب عظيم أدعى بفعلهم عليكم في الله ويأتي بكاره ثم باع النبي محمد صلى الله عليه وسلم أي يرسل الله nínú sí àlẹ́wà Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n bá wọn sọ̀hábà sọ̀rọ̀ àwọn àbá tó náà àwọn náà pọ̀ sí náà látara àlẹ́wà Muhammad sallallahu alaihi wa sallam nínú sí wọn pé máa ń ṣe yìí ó máa ń jẹ́ ibi ẹ̀rí náà fọ́mọ̀ ẹ̀dẹ́ láti gba ọ̀rọ̀ náà fẹ́ bára wa sọ àtọ̀wà nígbà Muhammad sallallahu alaihi wa

ànábì adúmọ̀ yá wọn sọ̀hábà rẹ̀ ìlànà táàbì ti lọ́run tọ́lọ́run ìgbẹ̀rẹ̀ náà lọ́wọ́ wa ìlànà kan náà ni ìlànà ta ni ẹni táwọn ti wa Muhammad sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ sí lọ́run a gbọ́dọ̀ sí lọ́run pẹ̀lú ìlànà wòlíì kan àtàlùkọ̀ Muhammad olólọ́wọ́ ti gba ìpín lọ́wọ́ wa èyí tó burú jù náà lọ́nà yìí ó ní àdáadáa lè mú gbogbo tó bá jẹ́ àdádálẹ̀ ànẹ́bí lánàá gbogbo ẹ̀ nítawa pè lánàá ní ìlú adámẹ́lẹ̀ gbogbo bá jẹ́ àdádálẹ̀ mẹ́rin àti gbogbo ẹ̀ gbogbo tó bá pè ní àná olùsìn àwọn náà ọlọ́mọdé ní àgbẹ̀rọ̀mọ náà aláìláìlọ́gbà. jẹ́mọ́ mùsùlùmí èyí tó já orí ìbáraẹ̀sọ̀rọ̀ wa lẹ́yìn òun náà ni àti pè ní alẹ́kùsọ̀ọ̀ وأسباب reason àtàwọn nǹkan tí ń fà á kí ni yóò jẹ́ àkóso rẹ̀ tí ò ní ṣẹlẹ̀ máa èyí tó pamọ́ èyí tó pamọ́ láàrin ní àtẹni pé nígbà tó ní rẹ́pìn ó ti káàkiri ayé báyìí lónìí pàtàkì lọ Nàìjíríà ó fẹ́ máa ti di ọjọ́ kan láyé èyí tá a gbọ́ o àmì ní tẹ́lẹ̀ táwọn ìdí òní gbé ó wá mọ́ bẹ́ẹ̀ ti lọ́kàn lọ́nà ìdí òní òní gbé pé wọ́n tó lè pọ̀ ẹnìkan kọ́dà wọ́n tó pa wọ́n tó lè pọ̀ ẹnìkan wọ́n tó pa á àtẹ̀lẹ̀ máa gbọ́ fún lè pè o àmọ́ ń pọ̀ sí kí ni ń fa àwọn yìí kí sì ní ìdájọ́ ṣẹ̀ríà lórí ẹ̀ kí ní àtúnṣe rẹ̀ ọlọ́run ọkọ̀ jáde gbàmúṣe náà ọlọ́run bá tó hánà wọ́n tàn àìlà ọmọ ẹ̀dẹ́gbẹ̀ adama àìlà yẹn ó sì máa ń tí ó máa rú àwọn àìsàn tí ó máa ṣe wá ó sì mọ òògùn fún ìwòsàn ọlọ́run bá dé ní àti ẹ lára dára pé àwọn ọmọ níbi adama ó dára púpọ̀ bí tó dára jẹun tó ń fà

pàtó wá tó jẹun ńlá yóò tó balẹ̀ bí bá ń pààyàn béèyàn bá jẹun a ò lè balẹ̀ àtúbá jẹun yóò máa pa á náà ni bẹ́ẹ̀ náà ni tí òfẹ́ bá ń gbẹ́yàn àti kí ìyàwó mímú bí yóò bá mú mi òfẹ́ wọn lélẹ̀ kò ní lọ ó tún wá dá àwọn nǹkan kan náà dára wa ó dá sáńpé àṣáwà adùn pé mo fẹ́ ṣe nǹkan báyìí pẹ̀lú obìnrin ó da sára wa kọ́dà ó da sára àwọn obìnrin náà pé mo fẹ́ kọ́kùnrin ó ṣe mo fẹ́ ṣe nǹkan báyìí pẹ̀lú ọkùnrin ó da sára àwọn obìnrin náà. bẹ́ẹ̀ ni máa ń báyọ̀ sí ẹ̀ máa ń wá oúnjẹ fún mi tí ò bẹ́ẹ̀ ń jẹ́yàn sí ẹ̀ omi fún níjọ́ tí ìjẹ́ náà bá dé àfikẹ́ mú ọlọ́run ọba tó hánà wọ́n tààlà ó ti wá sí àwọn sàìsàn wa ó ti dá tó pé ló mọ̀ ń tẹ̀lẹ̀ sí wa ó wá ṣe ọ̀nà halal ọ̀nà halal lónìí káfí sẹ́ńtò àwọn sàn wáyé ọlọ́run tó lọ lọ́wọ́ hánì kẹ́lẹ́ ó ní kóòlù wa nílò wọn sọ fún wa mọ̀tárọ̀ zina tọ́lọ́ الذي أخرج لعباده من الطيبات من الرزق tàlẹ́tọ̀ nínú àwọn ẹ̀dá nìyàn tí ó ṣe ní ẹ̀wọ̀ fáwọn ẹ̀dá ènìyàn àwọn nǹkan tí mo ti rẹ́kọ̀ọ́ fún wọn kí wọ́n fi tán sọ̀rọ̀ wọn bí yóò bá rábọ̀ ó bá wọn ó ìtẹ́ràn rẹ̀ ẹ́ òun ni kó wá lọ sí ọwọ́ bí bá pààyàn àbí kó jẹun ọlọ́run mo jẹun tó wáyé mo ti ní ẹ̀tọ́ fún yín wọ́n kọ́ yìí bẹ́ẹ̀ sí náà lé. kọ́ra ẹ bá wá sí kíní àkójọ náà tó dáa. bẹ́ẹ̀ bá jẹun ebi ń pọ́ ọ́ lé tó tó ti pọ́ kọ́lọ́ jálè. ọ̀ lè torí ẹ̀. àbá wa yóò sẹ́yìn àti náà bá òtà àlà. ó lọ́wọ́ fàyọ̀ lélẹ̀ fún ọ. ó lẹ́ni tó jálè tó tó ti ń pa á onú sẹ̀ríà wọn ni àkọ́kọ́ ẹ̀kọ́ bí ọwọ́ rẹ̀ lọ́dún kó jáde ẹ̀sẹ̀ wa fún ló yẹ àbákọ́ bí ọwọ́ rẹ̀ náà ọ jáde àbí ẹ̀bí ọwọ́ rẹ̀ kó jáde tọ́wọ́ rẹ̀ fi ń kọ́ lójú jáde bẹ́ẹ̀ ọ̀yẹ́ fún ìdókòwò tẹ̀ wọ́n yà sọ̀rọ̀ ni tọ́ọ̀bá lè sọ ọmọ ìgbà ń fi ọ̀bọ̀ tàbọ̀ lọ ní tẹ́ bẹ́ẹ̀ náà tó gbẹ àbíkọ́ wa ń tọ́ mọ̀ tó lẹ́tọ̀ mọ́mọ̀ gbogbo mọ́mọ̀ ẹmu ọmọ omi bẹ́ẹ̀ náà níjọ́ tí adùn adùn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí máa ń tẹ̀yàn nì òun náà ló mọ̀ tiẹ̀ láwọn fún alóòmù jẹ pé ah, ó wù mí kí n tàbí pọ̀ pẹ̀lú mi níjọba ti kàn tó bá ti fi àràbà tọ́dọ̀ rẹ báyìí ó ní ó ní ìsìlámù nípa ìṣòro ìṣòro fún un. òṣìṣẹ́ lá ó dájú ọ̀rọ̀ kan àkánjọ́ kan bí ẹnu àwọn èèyàn ya ma aṣára ṣàbá òjẹ́lá Muhammad ló pẹ̀lú ọ̀dọ́ mọ̀nìsàtọ́ àmì kú ìbá ẹni bá ti lágbára dápẹ̀lú bá nínú ní fàbí ẹ̀tàjá àbánirọ́ kó ní sí ìbọ́mẹ̀ ọlọ́ọ̀dàlà àmọ́ ìṣòro ilẹ̀ ti dáadáa pé ó bá ti ní ìdúwọ̀n àti ìbọ́yàwó lọ́fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ dọ́wọ́ ní èyí tí ó rẹ́ fún náà bẹ́ o ìdájọ́ ọ̀sán ní oṣù méjì là ń sọ lọ́wọ́ èyí wọn náà sọ̀rọ̀ ètò méjì tó yá jẹ́wọ́ tó yá ọ̀ọ́ ti ya rẹ̀ ó ní ìyá lọ́sọ́ àmọ́ ó ìyá rẹ̀ òzìná ẹgbẹ́ ọmọ ọba àwọn ìjìyà tó ń bẹ ẹjá apàlàmọ́ bọ́ọ̀ níbẹ̀ so ẹgbẹ́ ti ní ìrùn wáyà ní ìtòsí lẹ́wọ́ ti ní ìtọ́lẹ́bí bọ́bí ọwọ́n ti ra mọ̀ káàkiri ilé ìlú máa rí ìfẹ́lómi ìrìn àkọmọ orí ìpòmìnrin àbúrúmọ́sílẹ̀ àmìsọ̀ ọlọ́run aláwọ̀sẹ́lẹ̀ ó ní wọ́n bá ti lágbára bọ́ fẹ́yàwó lọ fẹ́yàwó wọn lámúyẹ sẹ́pẹ̀ ẹni wọ́n alágbára bọ́ sílò mọ́ sí ẹ̀ àmìsọ̀ ọlọ́run aláwọ̀sẹ́lẹ̀ ìfààlẹ́ ìlú ara ẹni dìde ọ̀sà ń mọ ìwọ́nà tó wá lóògùn mí náà ọmọ èèyàn lè gbọ́ ọmọ èèyàn lè gbọ́ wájú ọlọ́run bí máa ti bàjẹ́ tó dáwọ̀ ọlọ́run ọdíkàlọ péyàwó ọdọ́rẹ̀ pé lágbára tó pé tàà ní ṣáfẹ́ ní ṣáwà nǹkan tí ó bá tẹ́kọ́ ọmọkùnrin orí sí àni òṣìṣẹ́lá Muhammadu ọlọ́run àrẹ ọ̀sẹ̀lẹ̀ ó lé àmìfẹ́ wọlé ó fẹ́ lọ bá àwọn sọ̀hábà ó fẹ́ jáde fún wọn ó ti gbójú sókè báyìí ó kàn rí arábìnrin ìjọba lọ́sọ̀kọ̀ta ní ìyàwó ní àlejò apàlà wọlé padà kò jáde kò ju fúnra wọn sọ̀rọ̀ àmà ó wọlé padà bàtà lẹ́jọ́ padà ní wọ́n gbé omi kílára nẹ́bí ìgbà mẹ́ta tẹ́ra àwọn sáré gbogbo fẹ́ sọ́jú lọ́wọ́ lórí àti òní alẹ́bí ni mo ti gbójú lórí gbójú lórí gbójú lórí gbójú lórí gbójú lórí gbójú lórí gbójú lórí gbójú lórí

ìgbà míì wà wíwo obìnrin wò wò ó lè fà á tààrà ìwọ̀n fífi tọ́lẹ̀ ìjówò tọ́lẹ̀ ìjówò tọ́lẹ̀ ìjówò tó wà látọ̀ lè lẹ́ àwọn ìjá ní àlẹ́gbẹ̀ ní ó ti tọ́kọ́lọ́pàá ọ̀gbọ́ òun sáré wọlé fún àdámù ọ̀hún àlẹ́gbẹ̀ wá sọ fún àwọn àgbàgbẹ́ nígbọ́sẹ̀ ní abá ìtàkàbà aṣẹ́gbọ́n títà ni ó sọ ní tó dá lójú rẹ ni bọ́bá wá sí àgbákò ni ó kẹ́yìn tí ó lè bú ni bó kọ́ ní tí ọ àwòrán tí ó gbé wá bó kẹ́yìn tí tó lè gbìyàn wò àníyàn ti rí bẹ́ẹ̀ pàdéjẹ́rì ti rà áì pàdéjẹ́rì ti rí rà áì kọ́ ya para sílé ọlọ́báyàwó rẹ̀ nítorí tí a káwọn ẹ̀wá tó kú ní kọ́mọ́lọ́ ọ̀sọ́ àwọn ọmọ tán gbà ní ẹgbẹ́ ti láti fi jẹ́ ìyẹn sáwọn òjòrí ọmọ àlè àwọn náà wọ́n tẹ́ tẹ́rì rẹ̀ rú àwọn èsù ní tí wà máa dáradá tí wọ́n wọ ọ̀sọ̀ black àti white jálẹ̀ gbogbo ẹ̀lọ́dẹ́ lókè sáyá wọ́n á kò tí ìfọn ọdẹ báyìí wọ́n bẹ́ẹ̀ sọ yóò tẹ̀lẹ̀ àlébìsọ̀nà ìṣògbà tó fi á ti kú sí òní lọ́ọ̀dá yálọ jẹ nínú àníkọ̀ wúyí ni alẹ́ mi padà gbé ọdún sáré àlẹ́ mi náà bọ̀ ọdún sáré gbé ìyàwó láti lòun sẹ́kọ̀ọ́ náà àmọ́ ìyàwó jẹ́ jáde ní ọ́ kò tó dájú nínú àwọn òògùn òògùn sí ìjọba fún wa àlẹ́ sọ̀rọ̀ láwọn àlẹ́ wa sẹ́lẹ̀ nínú òòsàn tó fún wa láti fi tán àdùn wa ònìkọ́ tó bọ̀ máa máa dẹjú rẹ lẹ̀ máa wò wò máa tọ́ba lè gba àwẹ̀ tẹ̀lúlẹ̀ àbíjọba lè jọ ọlá máa tàlékún mẹ́rin kọ̀kan wà ọ̀rọ̀ ilé ẹni wá kó òbí ìdíkú jọ náà aláìláìlá ìjọba wọn sọ̀rọ̀ bọ́ wọn àyà nàbí ilé mọ̀mọ́lẹ̀ wọn àyà àyè wọn sàhábì ìlú mọ̀sẹ̀lẹ̀ والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أدرك الله علمك يا الله قول أن جنابه كما بعد محمد صلى الله عليه وسلم ونفع رزق الأنصار لأيه كنفع كيف أجلت رؤيه kíndìn ló lè jẹ́ olùsọ̀tàn bàtà ní ìgbàgbọ́ ìdè lórí ẹ̀ wọ́n fẹ́ lè fi tí wọ́n rí ìlú sọ́yà ní ìsìnkú àwọn àlọ́ àwọn ìdájọ́ kan bẹ ẹgbẹ́ pé ọlọ́run ọba ti gbé ìdájọ́ fún àwọn òní àwọn ìdájọ́ kan bẹ pé wọ́n ti gbé hadu pípín ìbá ti báyìí hadu ìjọba ìjẹ́ ti jẹ́ oṣù wa mẹ́rin ní ìbá ti dìnnà bóyá tó bá ti máa rí ẹ̀ẹ́dẹ́ bí ẹ bá ẹtí wá sí máa rí ẹtí wá sí máa rí ẹtí ńláńlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìyá mi. àwọn ẹ̀sẹ̀ tó máa ń bẹ kò sí máa ń tẹ̀lé lójú ayé àti sallallahu alaihi wasallam tí wọ́n ní agbára gan tí wọ́n bẹ̀rẹ̀ lágbára ju àwọn hákìrì gan lọ láwọn ẹ̀sẹ̀ tó ti dìyà fún àmọ́ kò ṣẹlẹ̀ àbí kí irú àwọn kan tó jọ wá tẹ̀lé ọlọ́wà gbé ìdájọ́ ńláńlá kan fún wa ẹ̀sẹ̀ tó wá ti rí báyìí ìdára ìrìn fún irú ẹ̀ náà nílé kéèkó sí àti tí ẹgbẹ́ kòkè àti tí ẹ̀mà tagbó tó bá mẹ́rin tagbó tẹ́ràn ìdí ayé tí a bá ń lò ó láwùjọ wa táà ló tẹ̀lé àtọmọ ọba láwùjọ wa nínú àwọn àti ìgbàgbọ́sẹ̀ ìdí àmì ẹ̀kọ́ sí ẹ̀sẹ̀ yóò dínkù àmọ́ àlọ́ àwọn adájọ́ yìí ó eléyìí rẹ̀ ohun gbé eléyìí ìsìnà ohun gbé eléyìí tẹ́ ilé ọmọ ohun gbé lọ àwọn ìdí aláàbí ìdí àwọn ìyà àwọn máa lé rọrùn tó gbé ògùn ẹ̀kọ́ nìyẹn ìdí àtúnṣe fún àwọn ẹ̀sẹ̀ àwọn onímọ̀ àwọn àmúkọ́ gbẹ́dájọ́ ìfẹ́yà ẹgbẹ́dájọ́ ìdíná lórí gómìnà ló bá rẹ̀ kù ní ẹgbẹ́dájọ́ ìdíná fún kí ìdájọ́ ìdíná tó bá jẹ́ ní kó ti máa rí ẹ̀fà tí wọ́n ní àwọn àríkọ́ ẹ̀mọ́fà inú ọlá lẹ́yìn àwọn àbá kan gbà wọ́n wọlé ó lè má jẹ́ solúsàfótó àwọn òfin wà lára mọ̀ṣáwé olùdá wàlúfàtà àdùn ó wà lára nǹkan ẹ̀sẹ̀ tó jẹ́ tọ́nà a bá ti àwọn ìjìyà tọ́nà ti gbé kalẹ̀ pé irú nǹkan báyìí òun haribu ní ọjọ́ àfihàn bá ń gbọ́ èèyàn yapọ̀ náà rẹ̀yẹn àbí ṣèbàjẹ́ lórí ayé ìdájọ́ lè wà irú àwọn ìdájọ́ bẹ́ẹ̀ irú àwọn bá ti báyìí ọ̀gbẹ́ fún pé ó tó fẹ́ yẹn fún ìbàjẹ́ àbí ọlọ́run ìnàmà jẹ̀záàmù ìrẹ̀bí ilẹ̀ ìhàrí ìbùnàmọ́ ọlọ́run ní ìnàmà àkọ́kọ́ nǹkan tó ní ìjẹ́kùn tó sàn fún irú àwọn ìbàjẹ́ báyìí ẹ̀san fún ẹni tó bá jẹ́ pé ìhàrí ìbùnàmọ́ ọ̀túnlẹ̀ tí ìtàkọ́tọ́ náà dà lẹ́yìn wọ̀yẹ̀ sàúnà àtàrẹ àbí wọ́n ń ṣe ìtàjẹ́ lórí ayé bí wọ́n fi sáǹsọ yìí ọmọ ní ìjìyà wọn lé àkọ́kọ́ ẹ̀pà wọn tẹ́bá tí mẹ́rin tó ṣe ìjọba yìí irú rẹ̀ báyìí ẹ̀mù ẹ̀pà tẹ́fẹ́ nìkan tó náà ṣe ìtọ́tọ̀ bẹ́ẹ̀ èwọ́n pa ni ó ṣe lè tẹ̀lé à ẹ̀pà ẹ̀dùnmọ́ dàbà ẹ̀pà ní gbogbo ìjẹ̀mú orí kí nẹ́tọ̀ tó gbé nígbà tó ń pa lọ́wọ́ báwọn mọ̀lẹ́bí ò bá lọ nígbà tí wọ́n fẹ́ pa wọ́n sàpadà rí sẹ́fún paramọ́ ìlú àwọn aládùúgbò wọn sì lọ pé ọ̀rẹ́ ìbọ̀dá lọ́gbájá pápá ń pa àkọ́kọ́ nìyẹn ọlọ́ni àdúró tẹ́ bá lè sẹ́yìn òun àwọn kòkó ti hàn àìdíyì wọn àbùdó lè pàtí táwọn ẹ bá di ẹsẹ̀ ọ̀tún ẹ wá gbé akọ òmùgbò ẹ tàn pé kí nínú àná àdúgbò ẹran bẹ́ẹ̀ kẹ ẹ mọ́tì kan tẹ̀lé ẹ mọ́tì kan tó pẹ̀lú àwọn èèyàn má ẹ mọ́tì kan tó pẹ̀lú àwọn èèyàn má táwọn ẹ̀kan tó pẹ̀lú àwọn èèyàn kan tó pẹ̀lú àwọn ọkọ kẹ́ẹ̀kan wá ẹ̀ẹ́dẹ́kọ́ńtà kẹ́ẹ̀kan gbé ẹ̀ wá gbé kó wá ẹ bá àwọn ọkọ kan bẹ ìtàkùtà technology bẹ́ẹ̀ ìfẹ́ alẹ́kóòdù alẹ́kóòdù ọ̀rẹ́ ẹgbẹ́ lókèrè àyọ́bàmẹ́ ẹ̀ẹ́jẹ̀ helicopter ẹwà gbé lọ kó lọ tẹ́gbẹ́ yóò rí rí oṣù mẹ́ta kò ní jáde lẹ́gbẹ́ yàrí yóò rí oṣù mẹ́ta ẹgbẹ́ ẹgbẹ́ bá rí ní ẹgbẹ́ bá ń lọ oṣù mẹ́ta tó lẹ́gbà tó wà padà tó padà lórí ọdún ìlú wáyé oṣù mẹ́ta mi dìde ó tún wá lórí oṣù mẹ́ta mi oṣù mẹ́rin ọdún kan lè ìdí òkú ìlú ìdí ọ̀nà ọba ìyẹn jẹ náà kí ni nfa àwọn lẹ́sìn àwọn akẹ́kẹ́ fúnra wa àtàkùtọ̀ náà ọlọ́run ọba òfẹ́ kẹ́mọ̀ rẹ̀ kù láyé ó ti wá fún àwọn akẹ́kẹ́ pé àwọn akẹ́kẹ́ òfin rẹ̀ tó mọ̀ ó alàyé ẹlẹ́mọ̀lẹ́ hálàkọ̀ wà láti pẹ̀lú kọ́bí ó mọ̀ ọlọ́run ẹ̀ látàdá àbíkọ́ mọ́ aródìdè wọ́n wọ́n lọ́jọ́ kan nítọ́lọ́pàá wọ́n á rìn já lórí rẹ̀ nílùfà wọ́n ní pé mọ́sálábí àwọn ẹnìkan máa ń ṣáàjì fún rẹ̀ àwọn na gbé ní ṣáàjì ní ṣáàjì gúúsù ni wọ́n bẹ nínú ẹ́ nínú nínú fóònù sí ẹ̀ máa ń wò lóko sanjọ́ náà lónìí wọlé kéwù ló pàdé kan anọ́dọ̀lù àrọ́m káwọn ogun bíi ilé kan àrọ́m ni àlùsọ̀sọ́láwọ́ ní àìná ìrìnà ìyá alẹ́mi ojú méjì máa ń tẹ̀sí náà máa wọ obìnrin náà èmi ni kí wọ́n máa kọ́ máa kọ́ lóbi ni owó kọlu mọ́tò èsù nígbà mọ̀lẹ́lẹ́ ọ̀dà kọlu mọ́tò yìí obìnrin ọ̀fẹ́ wọn lóbi mọ́tò yìí ìwà kúwọ̀ àwọn alájòkó ìyèmí àti alájòkó ìyàwó èèmì mẹ́lò nínú jẹ̀gbà ní ojú mẹ́mì àti ẹ àwọn ọmọ alójì bàlágà mẹ́lò nínú jẹ̀gbà láàkọ́tà wà yí ọmọ ilé bàlágà ẹni jẹ̀gbà ó bá lè kọjú ẹjọ́ pò ó ìbẹ̀fọ́mọ̀ ilé múra jáde kó lé bí ẹlẹ́ha tó bá rẹwà kó rẹwà púpọ̀ tó wá kọjá láàrin àwọn ọkùnrin àníwọ̀n pé kọjá ara ò ní mí bàbá olóbìnrin kan tó ti pàtìpàtì tó ń tẹ̀ dálẹ́ ẹgbẹ́ tó tẹ̀ dálẹ́ ní hàn ìṣàkọ́rọ́ àṣẹ̀kọ́ arúgbó àwọn ẹ̀lẹ́gbà àwọn òun lọ ẹ̀wù kan nínú

àwọn ohun obìnrin èèyàn máa ń dá bí lọ́rọ̀ bàlágà ní máa ń yá bí lọ́rọ̀ bàlágà ní òun náà ẹ̀rọ gbójú náà ni ebi ti pa tó kí ní ẹbí oúnjẹ náà ní wọ́n wá ó sí oúnjẹ òkú rẹ̀ àtúnṣe lẹ́wọ̀n jẹ́ wọlé lọ́gbà ń gẹ́ra máa lẹ́wọ̀n bó bá ti ilé ẹ̀kan ọ̀gbọ̀n ọ̀dọ́fẹ́ kankan ohun máa fẹ́ ní ohun wà ní túnmọ̀ àwọn ọmọ ẹni obìnrin ẹmọ ọmọ ẹgbẹ́ ọjọ́ máa fọ́nà fọ́nà ẹ̀gbọ́n rẹ̀ mọ́jọ́ gbé lẹ́gbẹ́ jẹ́mọ́ ìsẹ́n ti láyé ọ́ adúgbọ́dọ̀ ọlọ́dún jẹ́ mùsùlùmí sọ́lọ́sọ̀ fún wáyà ti tẹ̀ láyé ìsìláàmù ni ìsìláàmù ló ń tó ń sọ fún àwọn adájọ́ fún náà rẹ̀ bí ìbára láti ìsìláàmù ló jẹ́ káfí èmi ní múra ló jẹ́ fún wa lóyìn àwọn obìnrin abẹ́lẹ̀ ní múra ló jẹ́ fún múra ọmọ obìnrin abẹ́lẹ̀ ní múra ló jẹ́ fún múra bákan ni mo sọ òun ni kó sáré pé ọkùnrin àti obìnrin kan wà láàyè kan tí ò lẹ́tọ̀ọ́ síra wọn tí ò lẹ́tọ̀ọ́ síra wọn wọ́n wà láàyè kan náà bí àwọn ìmọ̀ lọ sí ìlú ìfẹ́ lọ́dà lọ ìyàwó rẹ̀ máa lọ sí ìtàwọn ìfẹ́ lọ́dà lọ dókítà ọkùnrin lójú wa mẹ́ nítorí wọn bá dé ẹ̀dínwá dé ẹ̀dínwá dé ẹ̀dínwá tó dé ẹ̀dínwá àti tilẹ̀ kù jẹ́mọ́nà solúsọ àkóso àti fún àwọn tó pọ̀ ẹgbẹ́ tó wọn àbá àfọmọ́sàlàyé fún wa abẹ́rẹ́ ọmọdéjọ́lá ọlọ́pàá fún ọgbọ̀n àjọ kó lè mú sábàbí táwùjọ ló fi dáa mo bẹ̀rẹ̀ ọmọ ọ̀nà kúrò sábàbí máa ń tẹ̀ ní àjẹ́ níbi táwù ṣẹ̀tọ́n ìnáà ìtáwù ṣọ́n ìnáà kó ti wá ní ìtáwù ṣẹ́yìn ìnáà táàrí jẹ́ kọ́kọ́rọ́ tí wọ́n ti lẹ́kọ̀ọ́ ìdí fáwọn èèyàn tú wa máa máa àwọn ibi wọ́n àwọn ọkùnrin o àwọn àlèmọ́ rẹ̀ ó lóun òun tí erí ibú tó lè kó erí ibú tó yára bátọkùnrin jẹ́ láyé nǹkan kan náà ni ìsínà tó ní agbára tó lè bátọkùnrin jẹ́ ìsínà lè ta látara obìnrin náà ni o mọ́jẹ́ kọ́ máa tẹ obìnrin jẹ́ ìsínà báyé jẹ́ kọ́ máa tẹ náà kó náà ìsínà yìí máa ń wù máa tọ́ wọn ní wọn múra wọn ń jáde tó máa jáde وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته